محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الإمام ابن القيم رحمه الله ولفصلا في حكمه صلى الله عليه وآله وسلم في من أسلم على أكثر من أربع نسوة أو على أختين إن دعا النبي محمد صلى الله عليه وآله وسلم torí ẹni tó gba islam pẹ̀lú kó ní ju ìyàwó mẹ́rin lọ tàbí ẹni tó gba islam lórí pé ìyàwó méjì kan bẹ lọ́dọ̀ rẹ̀ tán jẹ́ tẹ̀gbọ́n àtàbúrò ìdájọ́ wo lànàbì sallallahu alaihi wasallam dá lórí eléyìí nínú Sunan Tirmidhi rahimahullah wọ́n gba ìgbà wa látọ̀dọ̀ Abdullahi ibn Umar radiyallahu anhuma wọ́n ní Ghailan wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn tó gba Islam orúkọ rẹ̀ ń jẹ́ Ghailan ibn Salama as ọjọ́ kan nínú àwọn ẹni pàtàkì nínú àwọn ẹ̀yà Saqif ẹ̀yà Saqif yẹn wọ́n jẹ́ ẹ̀yà tó ṣe pé ọ̀pọ̀ ìfún náà ní ayé wọn ó ní ìlú wọn arákùnrin yìí gba al-Islam lẹ́yìn ìgbà tá nàbì sallallahu alayhi wa sallam tí Allahu azza tó ti fún ní ṣẹ́gun lórí àwọn ará Taif ọwọ àgbà islam àtòun àtàwọn ọmọ rẹ̀ àtòun àtàwọn ọmọ rẹ̀ tọ ìgbà tó gba islam yẹn wàtàṣẹ́hù àṣùrù nísúwá ó ní ìyàwó mẹ́wàá anabi sallallahu alaihi wasallam àwọn àtọ fún pé ikhtar minhunna arba'an tẹta. àwọn mẹ́rin nínú àwọn ìyàwó mẹ́wẹ̀ẹ̀wà nínú ọ̀nà míì tábí tèyí bá wá Ànábì ní wà fáríkọ̀ sá ìrọ̀hún àwọn ètò kù nínú àwọn obìnrin yẹn kọ̀ yà wọ́n yẹn ni pé wọ́n kú lọ́dọ̀ rẹ àdìsí ìgbà wa kan. eléyìí tó ṣe pé yàtọ̀ sí alimami Tirmidhi alimami Ahmad ibn Hanbal àwọn náà gbà wá àti ibn Hibban nínú sahihi rẹ̀ tọ́ àwọn míì náà tún gbà wá wọ́n tún gbà wá ìgbà wáyé ń tọ́ka sí pé alẹ́ Islam òfin rẹ̀ dá lórí pé èèyàn kan tó jẹ́ mùsùlùmí kò gbọ́dọ̀ ní ìyàwó mẹ́rin lọ èèyàn gba islam nígbà tí ìyàwó mẹ́wàá ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n á ní tẹ̀sà àwọn mẹ́rin nínú wọn àwọn mẹ́fà yòókù ńkọ́ ọ̀yà wọn kí kálukú ọmọ àlọ́ lọ́ọ̀rẹ́ ṣùgbọ́n lábẹ́ báwọn àwọn ìyàwó tí wọ́n jẹ́ mẹ́wàá ẹ̀ wáyìí tó bá ṣe pé àwọn mẹ́wẹ̀ẹ́ wa ló ti bímọ fún kọ́ wọ́n sì ní kó mú mẹ́rin nínú wa ìyàwó ni ọ̀yẹ kó ju mẹ́rin lọ mọ́ báyìí ṣùgbọ́n gbogbo àwọn ọmọ tí kálukú wọn bí fún àtàwọn etí ọ̀sẹ̀kù àtàwọn etí ọ̀yàdànù gbogbo wọn máa rẹ̀ ní. kí ló dé nítorí pé n ti ń bá bọ̀ nígbà tó jẹ́ kèfèrí alìsílám kò lè sọ pé àwọn ọmọ àwọn mẹ́fà yẹn sọ ọmọ rẹ̀ má àwọn ọmọ rẹ̀ ní ìyàwó náà gbọ́dọ̀ ju mẹ́rin lọ nítorí pé láyé jahiliya ìyàwó rẹ̀ náà làwọn mẹ́wẹ̀ẹ̀wà kíláàsì ti máa pé innal ìsìláàmà yahdimu ma qabla alìsílám ó máa ń wó ní bá ti ṣe síwájú rẹ̀ yóò wó dànù torí àwọn ọmọ ẹ̀ ọmọ rẹ̀ ní ṣùgbọ́n ìyàwó ni ọ̀gbọ́dọ̀ ju mẹ́rin lọ́mọ báyìí tó bá kú lẹ́yìn ìgbà tó ti di mùsùlùmí àwọn mẹ́rin tó sà lẹ́sà yẹn nìkan àwọn ni ó jogún rẹ̀ àti gbogbo ọmọ rẹ̀ ṣùgbọ́n yàtọ̀ tí wọ́n tó jẹ́ mùsùlùmí tọ̀lọ́ fínú fẹ́dọ̀ tó ń fẹ́ ju ìyàwó mẹ́rin lọ ọwọ́ á kú lórí ìyàwó mẹ́jọ ó kú lórí ìyàwó márùn mẹ́fà ó kú lórí ìyàwó mẹ́wàá á láyọ̀ wípé àwọn mẹ́rin tàkọ́kọ́ tẹ̀kejì tẹ̀kẹta tẹ̀kẹrin tọ́fẹ́ lọ́nà tọ́tọ́ pẹ̀lú òfin ṣẹ̀ríyà àwọn nìkan níyàwó rẹ̀ àwọn ọmọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin nìkan ní òjògùn àwọn ìyàwó látòrí ẹlẹ́ẹ̀karùn-ún lọ síwájú àwọn àlè rẹ ni wọn kì í ṣe ìyàwó rẹ wọ́n fi tẹ̀lé ọmọ àlè kì í jogún bàbá torí pé ọmọ àlè kan ò sí tó ní bàbá ìyá nìkan ló ní eléyìí jẹ́ tẹni tó ṣe pé nínú Islam ló ti fẹ́ ju ìyàwó mẹ́rin lọ a sì mọ̀ pé irú eléyìí máa ń ṣẹlẹ̀ púpọ̀ púpọ̀ láwùjọ ibi tó ju wọn bá ti dúdú. tí wọn ò ti mà nípa ẹ̀sìn Islam sọ́kà ń jẹ́ mùsùlùmí lórúkọ lásán kọ̀tọ́kọ̀tọ̀ náà kóbìnrin tí ó wà rẹ̀ lákòókò kan náà ní ìyàwó wọn ju mẹ́rin lọ. kò sí nǹkan tó burú kó ìyàwó rẹ ìyẹn gẹ́gẹ́ bíi ìṣe àwọn ẹni tó dún kòkòrò ń dà láàmú ó tún fẹ́ bólé bẹ́ẹ̀lì kó lára eléyìí ó lè kọ́ èyí tó bá wù ọ́ lẹ̀ nínú àwọn ìyàwó rẹ̀ kó o tó fi fẹ́ eléyìí àní kóbìnrin rẹ̀ ó sábà ti ju mẹ́rin lọ lódodo ọkọ ẹnìkan lẹ̀ láti fẹ́ nìkan ìbànújẹ́ ti dé bá ẹni tó ọkọ sílẹ̀. bọ́ fẹ́ kó ṣe pé látàrí ìbànújẹ́ ń ẹlòmíì tàtàrà rẹ̀ dunnú. ṣùgbọ́n nínú ìṣesí àwọn ọmọ èèyàn láwùjọ gbogbo wọn ò ní kọrin rékì ọ́ nígbà tó bá ti torí obìnrin kan kọ obìnrin kan tó fẹ́ fẹ́ ṣùgbọ́n sàn gbogbo sọnù ó takò fún ṣẹ́ríyà ìsọnù ọmọ èèyàn yẹn ó sàn lẹ́gbẹ̀ẹ́ kọ́ wá níyàwó márùn ó ti di ọ̀daràn tí ń ṣe zina ìgbéyàwó mẹ́fà àwọn onímẹ́jọ wà ẹlòmíì gan ọmọ iye òǹkà ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fẹ̀sùn ká ẹnìkan nígbà wọ́n gbọ́ pé wọ́n ní yín ju mẹ́rin lọ. bàbá yìí wọ́n á dá àwọn ní ni ìyàwó mẹ́ẹ̀ẹ́dógún ni so eléyìí túmọ̀ sí pé lódodo àwọn èèyàn wà tá ofin òfin ṣẹ̀ríà hadith yìí jẹ́ èsì ọ̀rọ̀ yéésù nìkan tó ń ti báyìí lómi kọ́rọ̀ wà lórí ẹ̀ nkankan kí wá sàdísì yìí nìkan làdísì náà ti tọ́ka sí pé ọ̀gbọ́dọ̀ níjìyàwó mẹ́rin lọ. ó jẹ́ èsì fáwọn ẹni tó ṣe sí àyà tó sọ yìí pé sankihu ma taba lakum minan nisa'i mathna wa thulatha wa ruba' wọ́n sì gbọ́ yé àwọn wa sọ yìí pé ìyàwó mẹ́sàn-án ìní Allahu azza wa jal lọ́gbà pé kéèyàn fẹ́ abẹ́rẹ́ ìdí máa ń ṣe sírò rẹ ni mẹ́tìnà wọ́n ní two. وثلاثة three two plus three ورباع four four plus five nine pé wọ́n ti wá lè jọ́ǹpù lọ sí one abẹ́rẹ́ kan ti ṣàṣìṣe mẹ́rin yàtọ̀ sílẹ̀ yẹn àwọn míì tún jẹ́ pé àìmọ̀kan tí wọ́n ó tún dín dojú táwọn àkọ́kọ́ yìí lọ àwọn sọ wípé méjìdínlógún ni wọ́n ní ká fẹ́ nítorí mẹ́sìnà méjì méjì ẹ̀mí ló méjì ń léde lárúbáwá nù mẹ́sìnà méjì méjì wàsùlẹ́sà mẹ́ta mẹ́ta wàrúbáà mẹ́rin mẹ́rin torí nítorí wàá sọ ní pé tẹ́ ẹ bá ti lè ṣe dọ́gba lórí ọmọ òrukàn tẹ́ fẹ́ fẹ́ níyàwó fún lẹ́tọ̀ọ́ rẹ̀ bó ti ṣe tọ́ ajẹ́pẹ́ ẹ máa fẹ́ àwọn míì tó bá wù yín nínú àwọn obìnrin kódà ẹ lè fẹ́ méjì méjì tàbí mẹ́ta mẹ́ta tàbí mẹ́rin mẹ́rin. ajẹ́pẹ́ ńgbàtà kálọ́kọ̀ kan lẹ́ẹ̀kan di mẹ́sàn-án tó bá jẹ́ méjì méjì mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin nine times two ó di eighteen. irú àṣejù wo náà ni ọmọ àdàyàn láàmú tó fi fẹ́yàwó mẹ́sàn-án tó fi fẹ́yàwó méjìdínlógún pé kíni kódà kó ti pẹ́ sí yàn kò lè rọ. lẹ́yìn wọn àgbà náà èdè lárúbáwá sẹ́fì ń bá wa sọ̀rọ̀ ni ó túmọ̀ sí pé two plus three plus four kò sì túmọ̀ sí pé double two plus double three plus double four kò túmọ̀ sí. àlàyé tí wọ́n ṣe fún wa ni pé inú méjì méjì tó máa ń púpọ̀ sọ̀rọ̀ inú kẹfẹ́ àwọn méjì méjì inú kẹfẹ́ mẹ́ta mẹ́ta inú kẹfẹ́ mẹ́rin mẹ́rin torí di eléyìí o ní ju ìyàwó mẹ́rin lọ wọn ò sì sọ pé kẹ ẹ máa fẹ́ ju ìyàwó kan náà lọ lábẹ́ ojú kòkòrò ọ̀kánjúà wọ̀bìàwọ̀ nbílíkì àbáǹkò nítorí pé ọ̀pọ̀lọpọ̀ níṣẹ́ náà kàn fẹ́yàwó kejì kẹta kẹrin látàrí ojú kòkòrò kì í ṣe pé òun ju agbára ìyàwó kan lọ kì í jẹ́ pé ìyàwó kan ò lè tẹ lọ́rùn so ṣùgbọ́n tí kòkòrò nǹkan fẹ́ mú tojú kò ìrẹ́ náà lẹ́sìn rọ́pọ̀lọpọ̀ ń gbọ́ bá fẹ́ wọn jọ tán ìṣe ni wọ́n máa fẹ́ wọn fún yà ṣẹ̀rí ọ̀faramọ́ níṣẹ́ ni wọ́n máa fẹ́ wọn fóṣì níṣẹ́ ni wọ́n máa fẹ́ wọn fúnkún ọ̀rá rè ṣẹ̀rí ọ̀fara mọ́ ẹlòmíì sì fẹ́ ìyàwó méjì mẹ́ta tàbí mẹ́rin torí àǹkó gbogbo àwọn ọ̀rẹ́ mi tá à ń jọ ń ṣe kò sí ìtọ́jú ìyàwó kan máa nù wọn bẹ́ẹ̀ sábàbí inú tó ń fi lọ kó ìyàwó jọ ṣẹ̀rí ọ̀fara mọ́ ọjà pé bùkátà ló gbé ọ lọ síbẹ̀ ó sì mà dájú pé wàá ṣe dọ́gba tẹ̀bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn afẹ́yàwó méjì lónìí iná ni wàhálà ń ṣẹlẹ̀ táwọn obìnrin yẹn fura sí pé kò dúró dọ́gba kò ṣe déédéé láàrin àwọn tí wọ́n máa pàkíyèsí rẹ̀ tí wọ́n sọ pé bẹ́ẹ̀ mi ṣe fẹ́ ṣe tèmi tí ọba ti ọlọ́run ajẹ́ pé kọ́ ọ yìí wá lọ yẹ kọ́ máa lọ lẹ́yìn tí wọ́n ti dá méje ẹ̀ ṣe bẹ̀rù Allah wọ́n ní kó o ṣe dọ́gba ó sì wá jẹ́ pé oògùn àbẹ́sì fún nǹkan tó sọ fún ọ yẹn ó ní kó o sọ fún pé kó máa lọ. ọ̀tọ̀ ẹ̀ ká bẹ̀rù tọ́ lábẹ́ mẹ́tíná wọ́n sì ò lẹ́sẹ̀ wọ̀rù báà táwọn èèyàn gbọ́yé náà sì máa ń fi èdè lárúbáwá yẹn lò ẹni tóbi ni wọ́n máa sọ pé. èmi ni mọ́tínà rẹ̀ ọkùnrin ọmọ sọ pé òun fẹ́ ṣe òun ni tòláṣà rẹ̀ ọkùnrin ọmọ sọ pé òun fẹ́ ṣe tòláṣà òun ni rùbá rẹ̀ ọkùnrin ọmọ sọ pé òun fẹ́ ṣe rùbá gbogbo ẹ̀ àsìpé èdè ni ìwà ni méjì méjì rẹ̀ ẹ gbọ́ bẹ́ẹ̀ o mo fẹ́ ṣe ni mẹ́ta mẹ́ta rẹ̀ mo fẹ́ ṣe. mẹ́ta mẹ́ta sédè ní èmi ni mẹ́rin mẹ́rin rẹ̀ ìwọ ọkùnrin náà sọ pé ńkọ́ mo fẹ́ ṣe mẹ́rin mẹ́rin ó rí sọ kúkú máa sọ Yorùbá rẹ jẹ́jẹ́ mo fẹ́ fẹ́yàwó ẹlẹ́kejì èmi ló fi ṣèyàwó ẹlẹ́kejì mo fẹ́ fẹ́yàwó ẹlẹ́kẹta èmi ló fi ṣe ìyàwó ẹlẹ́kẹta mo fẹ́ fẹ́yàwó ẹlẹ́kẹrin èmi ló fi ṣe ìyàwó ẹlẹ́kẹrin kò ní ìdíkọ́ ọmọ sọ lárúbáwá tí ò ṣe déédéé. àmọ́ tó bá sọ pé mo fẹ́ ṣe sáàníyà èmi ni sáàníyà rẹ̀ mo fẹ́ ṣe sáàlìṣà èmi ni sáàlìṣà rẹ̀ mo fẹ́ ṣe rọ́ọ̀bìà èmi ni rọ́ọ̀bìà rẹ̀ eléyìí ló sọ̀rọ̀. ọ gbọ́dọ̀ níjú ìyàwó mẹ́rin lọ lọ́dọ̀ lákòókò kanáà tí yẹn bá ti bẹ́ẹ̀ yọ tẹ̀ tí yẹn bá ti bẹ́ẹ̀ yọ tẹ̀ eléyìí lòfin ṣẹ̀ríyà wọn á ní ẹ nítorí ṣẹlẹ̀ ni pé àwọn ìyàwó yẹn lódodo mẹ́jọ ni wọ́n ṣùgbọ́n àwọn mẹ́rin àwọn là ń activate lọ́wọ́lọ́wọ́ láì ṣe incubator ẹ̀ activate àwọn abẹ́ ìgbọ́rọ̀ àwọn kan ti gbé wọn sí level no operation tọ́bálà ká ìmú wa bẹ́ẹ̀ làwọn kan máa ń ṣe o ó ní táwọn obìnrin bá ti wà lọ́dún tó máa ti pẹ́ tó máa ti ń gbó wọ́n kó àwọn kan sí ẹ̀yìn lọ àwọn lásùnkànmí àwọn wà wájú so four at a time four at the back àwọn at the back kò ní wò wọ́n tẹ̀ kàn wọn kàn lè máa fún wọn lóúnjẹ fún wọn àwọn náà máa kí láàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ mo sì yí bọ́tù kò sáàyè fún gbogbo rọ nítorí pé òórùn ti ń yọ báyìí àwọn èèyàn ti ń ríran rófin ṣẹríyà gbogbo rọtọ ń pa tẹ́lẹ̀ rùn àṣírí rẹ̀ tutù wọn gbọ́dọ̀ níjú obìnrin mẹ́rin lọ ẹnìkan sọ wípé ìyàwó òun alákọ̀ọ́kọ́ ti dàgbà òun wá fẹ́ fi sípò màmá ó sì lè fi ìyàwó sípò màmá wípé yọkàn wà ń pòpò npanlé wọn máa wá kí wọn máa jáde mẹ kò ní sí nǹkan kan láàrin àwọn tó lè fẹ́ ìyàwó mi ó ti níyàwó márùn sípò màmá báwo ìyàwó níyàwó máa jẹ láéláé a lè fi ìyá sípò ìyàwó báwo la ṣe wá fẹ́ fi ìyàwó sípò ìyá. kábẹ̀rù Allah ilé ìjọba ọkùnrin kan á kú mụ á mú àwọn ẹni tí ó jogun wá. gbàgá ni kò mú àwọn ẹni tí ó jogun tí ó bá rí kó níyàwó pé. ẹyin màmá màmá yìí ẹsẹ àlàyé fún wọn ti fẹ́ yín eléyìí pé mi lọ kọ eléyìí pé mi lọ fẹ́ sìkèjì eléyìí lẹ akótó àlà wọn so igi àbí wọn so igi wọn so igi nọ́mbà five bàbá lè má mú gan lọ wá so igi tẹmọ kó n tún fẹ́ stamp tiẹ̀ pé no way I can be rejected nọ́mbà six náà níbẹ̀ ni kọ́dọ̀ fótó ìjọ náà ni àwọn sọ pé ta ni ó jogún one two three four àwọn ọmọ yín dànù gbogbo ọmọ tán sọ yìí ẹ máa tíkẹ̀ ẹ máa tíkẹ̀ ìyàwó one tíkẹ̀ tíkẹ̀ ìyàwó two take take take ìyàwó three ẹ take ẹ take ìyàwó four àwọn yòókù kí ni wọ́n jogún ẹkún àti sùúrù ẹkún àti sùúrù tálókò bá wọn the so called Baba àti Mama. àwọn ìyàwó náà ẹ wò number one two three four àwọn five and six ẹkún àti sùúrù níjọba fẹ́ bínúbínú kọ̀ọ̀kan wa nítorí pé òfin ṣẹ̀ríyà kò ṣe dá kọjá ẹ̀ tí wọ́n bá yẹ pé ìwọ ló ṣẹlẹ̀ sí sẹ́ẹ̀fọ́ wọnú ẹ̀ ṣe sùúrù adúpẹ́pẹ́ yẹn ṣe bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ́ àmọ́ ká tiẹ̀ pé tẹ́ ṣe sùúrù àbẹ́ ní ṣe sùúrù yorùbá ò ní ṣe sùúrù irú kéwú irú kéwú kíkéwú wo lẹ́yìn lọ kéwú ẹ abẹ́ẹ̀ tí ẹ gbọ́ ẹ máa tí aya ní torí pé àwọn ọmọ bàá mi ẹni ètò ṣe bàá mi ma tẹ mọ wá jábọ ni àwọn ọmọ bóyá òwú lẹ o ní jogún a ó ní dìpé tẹ bá fẹ́ apply òfin ṣẹ̀rí àkẹ́ láyà torí hmm, wọn kọ́kọ́ máa gbọ̀ náà à ń bẹ̀bẹ̀ tẹ̀yìn ọba ti gbà yọ dọ̀nà halẹ̀ ẹ kó lóògùn lọ́pọ̀lọpọ̀ wọn kúkú gba ọlọ́ọ̀gbọ̀ ẹ lè sà àwọn máa máa pa àyàn ẹ̀yin ká fi malakul mọ́ọ̀t àbí òye wa ẹ̀ so wọ́n jẹ́ pé yorùbá lẹ́nu pé ọ̀dọ̀ àpò burú tẹ́ fi àbáyé ṣe àbáyé ṣe ẹ̀yin lẹ́jọ́ wájú wa lọ ìwọ ìwọ ò ní jẹ́ bàbá ń ìwọ náà jẹ́ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé irú àwọn kan yẹn pọ̀ láwùjọ yorùbá yìí ọ̀pọ̀ láwùjọ yorùbá yìí sọ́ra o yóò bá níwọ̀n náà o kọ́ mọ́ lọ ṣe bí wọ́n ṣe máa ṣe kọ́rọ̀ rẹ ọmọ bàbá padà wá já sí bí ó ṣe bọ́ ọlọ́kàn jẹ tọ́kàn kó bànújẹ́ bá àwọn ọmọ ọlọ́mọ lọ́jọ́ wájú má fẹ́ ju ìyàwó mẹ́rin lọ tí ìyàwó kan bá ti sú ọ rí o lè kọ́lẹ̀ kọ́ fẹ́ lòun bàbá wa kó obìnrin lẹ̀ jẹ́ mọ́ kí sílé wa ní ọmọ gbé o ẹ kíyèsí bẹ́ẹ̀ yẹn o yéésì ká ó láàánú ọba ti láàánú ní màá ṣe pé fún ọ lójoojúmọ́ ọwọ́ àfilẹ̀ à nǹkan ṣẹlẹ̀ o nítorí kẹ́ni jẹ́ bá ti jẹ́ pé ẹ fẹ́ má tí n bá ń bẹ nítòsí yín ọjọ́ kan ọjọ́ kan ti ṣètò ọ̀nà lò yìí. ètè sì tún wà lọ́wọ́ obìnrin ó lè máa kérora láti alẹ́ dàárọ̀ n kò ti jẹ́ pé tòsí yàrá rẹ ni yàrá tiẹ̀ náà wà kèé sì ṣe ìyàwó rẹ mọ́ ìyàwó rẹ kan sọ alọ́dọ̀ ṣe ẹ̀yọ́ àwọn obìnrin yìí kọ́ mọ́ kọ́ mọ́ mọ́ kó bolú ẹ̀ ọwọ́lé tà ìwọlé ọkàn sọ kátà sí ẹ̀yìn lẹ́kùn lọ́ba sàṣọ ọ̀lẹ̀ pé ní tó ti máa ṣe tẹ́lẹ̀ ó sì kan lónìí ó ṣe zìnnà àbó ṣe zìnnà torí ẹjẹ àkíyè sára jẹ̀mọ́ níta bá ti ní àfẹ́ máa kí lọ́ọ̀yẹ́ kó ṣe kọ́ máa lọ sí jìnnàjìnnà àfẹ́ má ríra yín kálukó sinmi torí ẹ̀ tó bá ti fi obìnrin kan má kọ́ máa lọ. tọ́ wọn á sunkún dé ẹni ìyàwó rẹ̀ àtijọ́ ìyá ń jẹ́ ìyàwó rẹ̀ àtijọ́ ó ń béèrè fáànù amọ̀kẹ́yìn náà máa ń pa fún tẹ́sánù wa nàá ẹ̀ẹ́sánù à kí lọ́pàá bá dérò àti tẹ̀lé àpọ̀ mọ́ nítorí pé gbogbo nǹkan yẹn máa fi pè fún àti padà sórí bẹ́ẹ̀ ṣe wà tẹ́lẹ̀ tó o bá sọ́ra o ní mọ̀gbà tó tún padà dẹni tí ń ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin yẹn tí ìbálòpọ̀ tún lè ṣẹlẹ̀ torí ẹ̀yẹn gbọ́dọ̀ sọ́ra torí ẹni tó fẹ́ mú ọ yóò gbọ́n ju ọ lọ lágbọ́n bó ti ṣe fẹ́ mú ọ òun ti ní àwọn ète tó ti tò kalẹ̀ àwọn agbọ̀nràdùn tí ó sì máa síwájú tí wọ́n máa gbẹ̀yìn àwọn lè má jẹ́ wọn lọ síbi nǹkan ṣùgbọ́n kò lè sókùnkùn títí kó sókùnkùn sẹ́ni tó fẹ́ rọ ọmú ibi tá a bá ti ṣe ọ̀dà àárọ̀ àìsàn ṣẹ̀ka alẹ́ máa a tẹ́lẹ̀ náà kó tó kó obìnrin lẹ̀ yóò ti lẹ́ experience láì jẹ́ pé ronú pọ́ kó obìnrin lẹ̀ obìnrin lè sọ fún ọjọ́ kan pé tí wọn nìkan lọkùnrin tó wà láàyè ni mo rò pé yé ó ti túmọ̀ sí pé tó ń bá kú lọ́dọ̀ rẹ bá bọ́kọ bá kọ ni ọkọ làání máa wulẹ̀ halẹ̀ kan ok iná ní ìsìnkí lọ́dẹ tó lọ́lọ́kọ mi tó ti tó fi tún gbọdọ̀ jẹ́ pé òun lòun tún máa fún ọ lówó sẹ́nu kébi tí imú ẹlẹ́dẹ̀ ti wọ gbani sòká kíyèsára tó bá pé mùsùlùmí bá là wà o ká máa kíyèsára gbogbo nǹkan tó jẹ́ kí atúpadà wa lọ lùgbà Allah má ṣe o ìyàwó rẹ gbọ́dọ̀ ju mẹ́rin lọ mẹ́rin náà ẹ máa ronú sí jàmá tágbára rẹ ọba ká má ṣe o wọn á ní àtúbàbọ ọmọ ṣe sọ ká ránṣẹ́ pa lákàrà nàá ẹ fún àwọn ọmọ yìí lákàrà alákàrà ó béèrè ó abẹ́ òní béèrè ẹ pé bàbá àkàrà tá a ta fún wọn ti lọ sí seven hundred báyìí wàá àwọn má sì jàkàrà tó ni wọn máa mú ọ lọ ẹ so therefore eléyìí túmọ̀ sí pé dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ rẹ̀ nínú òfin ṣẹ̀ríya tóbìnrin bá wá wọn á ní ẹ bá ń bá ọkọ mi sọ̀rọ̀ alábòsí ni wọn eléyìí ti kọ́kọ́ tọ́ka sí pé ìyàwó tó wà lọ́dọ̀ ọkọ ó jù kan lọ alábòsí ni wọn ó túmọ̀ sí pé ìyàwó ti pé tú abò èèyàn wo ló níyàwó ẹyọ kan tíyàwó rẹ̀ wá lè máa sọ pé alábòsí lọ́kọ ọ̀nàwó àbòsí fèèyàn kan irú àbòsí wò torí ẹ wọ́n ti mọ̀ pàgbára rẹ̀ ọ̀ka má lọ má lọ má lọ ká nǹkó nǹkan tí ò sí ó dàbí ẹnìkan ní ọ̀fẹ́ fẹ́yàwó. bàbá ọmọbìnrin wa ní kó wá lọ́sẹ̀ wá rí wọ́n ti rí i pé bóyá lùsùn náà lélẹ́yìn bàbá yẹn wá ní àwọn fẹ́ bí ọ léèrè àwọn ọ̀rọ̀ kan ni wọ́n á ní ẹ béèrè nínú tí kan lọ àbí ẹ àti ìfẹ́ kan lọ kí inṣàlá ẹ̀fẹ̀. ṣé ṣé wàá sọ bá sọ pé inṣàlá ọ̀fẹ́ tó rò pé wọ́n fi fún ọ ni. bó lẹ́yìn kẹ́ dá ọ torí ara tó ẹ̀ fi máa kó bára yín nù. náà láàlú ta àwọn gbọ́ náà náà àkọ̀ wọn ọ̀gbọ́n agbègbè eléyìí wọ́n ti mọ̀ pọ̀ ọ̀fẹ́ náà náà. ṣé eléyìí ní ṣe pẹ̀lú kádàrà ní àyà yẹn kọ̀mọ̀ ní ṣe pẹ̀lú kádàrà yóò bá lẹ́bù máa nù tí o bá máa lọ wàá má kádàrú lọ eléyìí ní ṣe pẹ̀lú kádàrà tí ẹ bá ń wá ẹ̀rí fún kádàrà inna kulla shay'in khalaqnahu bi qadar àmọ́ wọn máa qadarullaha haqqa qadarihi. wọn ò pè bùbù Allah ní pàápàá pípé bùbù rẹ̀ ó tóbi kọjá bá ń ṣe ń lérò ìtumọ̀ àyà yẹn kí ẹ̀yin sọ pé ẹ fún wa lé náà yé torí bá àti ìfẹ́ ẹni tá a méjì ẹ̀ ìjà kọ́ lé ìfẹ́ náà ẹ̀fọ́ kẹ́ wà tá a sọ̀rọ̀ èkejì. ọmọ wọn máa dàn bẹ́ẹ̀ náà ṣe ń sọ ní inṣàlá inṣàlá ọba kátà lẹ́kẹ̀lẹ́kẹ̀ bàbá mi bá ní no ẹni tó máa fẹ́ àwọn méjì mẹ́ta mi lè kọ́ máa mi fún so torí ẹ̀ àwa náà lára lóòótọ́ ẹ̀sìn wa ló fún aláǹfààní yẹn ẹ mẹ́jẹ̀ á máa sí lò ẹ mẹ́jẹ̀ á máa sí lò obìnrin kan ohun àtọkọ rẹ̀ ní gbólóhùn àṣọ wọ́n ń gbèlú òkèèrè so wọ́n ti wá jọ wà tipẹ́ obìnrin yẹn wá ń gbádùn púpọ̀ púpọ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó màá téèyàn bá ti gbé lu òkèèrè rí kì í fẹ́ rọrùn fúnyàn láti fẹ́ àwọn méjì àti tàn tó o máa ṣe sùúrù kọ́dà kọ́ máa fi abọ́ oúnjẹ kọ́ máa fi mọ́ ọ lẹ́ẹ̀kẹ́ tó o máa ṣe sùúrù náà nítorí pé kọ́ rọrùn mo rò pé wọ́n ń sọ̀rọ̀ láàrin ara àwọn ìyàwó wa gbọ́ yé pé wọ́n fẹ́ fẹ́ lòun so ọkọ bá bẹ̀rẹ̀ sí ní pa lọ n'ịba bá lọ pé mo mo sọ pé òun mi di amẹ́sì ní gbọ́nà ọ̀rọ̀ isa obìnrin sá yàrí ẹ mọ̀ pé tó bá wà ní òkè kọ́ fọ obìnrin sá òun ni wọ́n máa fi ọ́ ìyàwó ọkọ yìí tọrọ mi sọ èmi àbùkù wà bẹ̀ gan kí ló kàn mí ó kàn mí pẹ̀lú ti ń ṣẹlẹ̀ ńlẹ̀ rẹ̀ ó ti tún pọ̀ gbọ́dọ̀ àlẹ́kọ̀ọ́ kó lò finish àmọ́ lèmámù wa a sọ̀rọ̀ báyìí lèmámù ọ̀gbọ́dọ̀ ga ju tàwọn jàmáà lọ àti wá wíwíwí lèmámù ọ̀fẹ́ gbọ́ à ń fẹ́ kẹ́yìn náà bá wọn sọ tẹ́bí ti jẹ́ irun rẹ̀ pọ̀ ẹlòmíì lè ní ẹ bàbá wa ọ̀rọ̀ kúnlẹ̀ òsè kúnlẹ̀ lẹ́yìn tá a wí fún wọn tá a gbọ́ tó bàbá ọ̀fẹ́ gbọ́ àbẹ débi ti jẹ́ èmi ni mo bá bàbá ẹ̀ sọ bàbá wa sọ alhamdulilah wọ́n ló ń ti ọmọ mi lọ́nà àbí. <laughs> torí pé àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀ wọ́n ti wá àwọn tí wọ́n gbọ́ lẹ́nu wọn tó fi fẹ́ dàbí ìgbà tó ọmọ fẹ́ ya kántáfìsì mọ́ wọn lọ́wọ́ ìwọ́n tó wá lọ gbé fóònù fún un tọ́ mo bá mọ̀ gbà mo bá mo bá pè pé àwọn ti wà ń bì ẹ náà fẹ́ bá ń bá sọ ẹ́ẹ̀ sẹ́ẹ̀rì mo ti ń bá sọ̀rọ̀ mo ti ń bá sọ̀rọ̀ pé even iṣu pé ọkọ rẹ bóyá ọgbọ́ yé inú ọ̀rọ̀ rẹ pé ó lóun fẹ́ fẹ́ yàwó mi bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe pé ó flingi fóònù òun rò pé bóyá ẹni tí wọ́n fẹ́ lò láti róun mú fún pé kọ́ fẹ́ yàwó kejì ni ọ sọ fóònù nù torí ẹ̀ ilé ìtumọ̀ ti pè kò síjọ́ tí má kú òní kú ìwọ òbúkátà kọ́ máa fi dẹ́rù bàyàwó rẹ̀ ibi tí mo ń lọ má dẹ́rù bàyàwó rẹ̀ pé à kí ni tí àwọn fọlùkẹ́ ń bọ̀ fọlùkẹ́ báwo. so dúró lórí ìyàwó tó ní jọjọ lójú dúró lórí ìyàwó tó ní kọ́ ka kún rẹ dúró lórí ìyàwó tó ní yẹn kọ́ ka kún rẹ dáímọ̀ndì rẹ tí Allahu bá ká darapọ̀ fẹ́ lómi mẹ́jọ jẹ́ pé kéènì ọ̀bàdì jọ jẹ́ pé bùkátà rẹ lọ́fà ọ̀nà tó sì gbà wá ó pọ̀ fẹ́ fi pa èyí tó wà lé lára àníyàn máa ń ṣiṣẹ́ ń bẹ̀ gbàdúrà ajẹ́pá ni àti ọ̀dà tẹ́lẹ̀ náà yọ padà dọ̀ràn náà ni ilé yẹn dàrú náà ni àmọ́ táàmì àti ẹ̀ bá ti já sí pé o ò fẹ́ fẹ́ lòmíì láti fi kó ìnira àti ìpalára bá ìyàwó rẹ tó wà lé kò ní í wá jẹ́ pé màá fẹ́ lòmíì màá fẹ́ lòmíì yọ máa bẹ nínú tó fi máa pọ́nìṣì obìnrin ọ̀ọ́sọ́ pọ́ fẹ́ lòmíì láti fi pọ́nìṣì ìyàwó ṣùgbọ́n gbogbo ìgbà tíyàwó bá ti wá síbi tó ń ti ń ṣiṣẹ́ yìí máa bóbìnrin lọ́dọ̀ rẹ̀ èyí tán bá lónìí kan ni wọ́n bá lọ́la òní wọ́n gbéṣẹ́ wá ní kò sí wàhálà ṣùgbọ́n ìyàwó fura sí pé gbogbo ìgbà tó bá ti wá lé òun ní nǹkan kan tó máa ń ṣe ju browsing browsing browsing lọ who and you and who are chatting tó pa ìyàwó sí ni bí bí bí ìgbà tí gbẹ̀yìn ní ọmọ chat ìyàwó wa padà rí torí oorun tún lè gbé lọ kó fi sẹ́ẹ̀tì sọ́wọ́ ẹ̀wọ̀n kó oorun burú. ẹ pẹ̀lẹ́. sẹ́ẹ̀tì ń bẹ lọ́wọ́ rẹ̀ lórun gbé lọ ìyàwó wa rọra yọ sẹ́ẹ̀tì kò fura mọ̀ fún àti yọ sẹ́ẹ̀tì ìyàwó bá bẹ̀rẹ̀ sí ní wo gbogbo chatting lóbìnrin bá ń sọ pé i love you i love you more than i love myself obìnrin ó sì wọ́ ọ máa halẹ̀ mọ́ tẹ́lẹ̀ ìjó halẹ̀ lọ àbí òjò halẹ̀ lọ òjò halẹ̀ lọ àwọn ọkùnrin míì wọn rí lé wọn tó kò rí ìyàwó ẹyọ kan tọ́jú kò rí bùkátà rẹ̀ gbọ́ fún ọlọ́rọ́ lu obìnrin ẹlẹ́ẹ̀kejì tí bá sì máa ṣe ilé ayé wa nù ṣé ẹ kàn rò pé àwọn obìnrin yẹn wọ́n wà fún pẹ̀lú fìyà jẹ wọ́n bọ́ bá ti wù yín ni torí pé kò lólúwa làwọn olúwa ẹlẹ́dàá ò ní bí yín léèrè nípa wọn. anabi sallallahu alayhi wa sallam wọ́n ní istawsu bin nisa'i khayra ẹ máa para yín láṣẹ lórí kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn obìnrin obìnrin ọba ti jẹ́tọ̀ sí yín tí ì bá ṣe pẹ̀lú gbólóhùn Allah eléyìí tẹ̀ fi jẹ́ mi tí ń fẹ́ wọn níyàwó ẹjẹ́ ni tó ṣe pé yóò níbẹ̀rù Allah ó ṣe dáadáa sí àwùjọ fẹ́ tọ́mà bí ẹlòmíì léèrè pé àti gba owó ló ti ránjẹ sílé wàláyé yóò lò wọ́n rántí déètì yẹn ìwọ ló ń sì lọ tó sí ọmọ mi kọ fẹsẹ̀ àyà àbẹ̀rù Allah tó bá yẹ kó bá tán kó máa wáyé ní ṣíṣe kò bá yẹ ká máa ṣe ẹnikẹ́ni tó bá lóun fẹ́ fẹ́ yàwó nàmbà tù nàmbà tírí ọ̀fọ̀ ó yẹ ká láǹfààní àti lọ wo báwo nílé rẹ̀ ṣe rí yẹn ni pé báwo ni ṣe ń ṣe pẹ̀lú ìyàwó tó ti wà lé báwo ni ṣe ń tọ́jú rẹ̀ sí àti báwo ni ṣe ń fìyà jẹ sí báwo ni ṣe ń tọ́jú àwọn ọmọ sí irú ògbó ló fi ìyàwó yẹn sí kọ́ máa gbé gbogbo eléyìí ó fún àwọn òbí tó fẹ́ fún ọ níyàwó nàmbà two three or four yóò fún wọn ní courage àbí kó discourage wọn níbi àti fọmọ wọn fún ọ mà gbogbo eléyìí nìsín wọ́n máa try láti wá àwọn kí ó kankan láti sọ pé àwọn ìyàwó àwọn sọ abé ìyàtọ̀ jẹ wọ́n tàbí òye ok wọ́n fẹ́ fọmọ fún ọ kí o lè jẹun nítorí pé gbogbo ń tì rírí ayé fi hàn wá ní ìsìn ó túmọ̀ sí pé àwọn èèyàn bẹ̀rù Allah wọ́n mú ọmọ ọlọ́mọ sọ́dọ̀ ìgbádùn làwọn rò pé ìgbéyàwó já sí wọn mọ̀ pé pe ṣe ti ń bẹ́ńbẹ́ ọ̀pọ̀ opo gbádùn rẹ̀ lọ torí ẹ̀ bẹ̀rù Allah agbára rẹ̀ ọ̀kájú ìyàwó kan lọ má fẹ́ kan lọ agbára rẹ̀ kájú kan lọ ó sì lè gbé e. ó lè fẹ́ mànà tá a ní sọ̀kú kọ́ ọmọ fẹ́ ló ti takò fún Allah nítorí pé tá tún fẹ́ àwọn méjì náà tá fẹ́ mẹ́ta tá fẹ́ mẹ́rin obìnrin ó lè lẹ̀ mẹ́jọ ó jẹ́ pé bùkátà ló wọn kò ní í ti bí aṣọ tó ti gbó wo hadith yẹn anábì ní sẹ̀sá mẹ́rin nínú so wípé àwọn mẹ́rin wá kó wọn wá ká so yìgì fún ọ rárá o tẹ̀sà mẹ́rin nínú wọn ìyá àwọn mẹ́fà tó kù ó túmọ̀ sí pé a nídìí láti kọ̀ wọ́n lẹ̀ nítorí pé tíyàwó bá ti lé mẹ́rin ẹ̀ka àrùn èyí ṣèyàwó àti lọ́ọ̀rì òbúkátà kíkọ̀ọ́lẹ̀ àti lọ́ọ̀rì òbúkátà bíbọ́ọ̀lẹ̀ tó na wa ikú ṣe kólọ̀ torí tẹ́lẹ̀ náà kìí ṣe ìyàwó tẹ́lẹ̀ bá ti yé wa ńgbà tí ẹnìkan ní ìyàwó karùn-ún ló ń jẹ́ lọ́dọ̀ ọkọ òun á ní àlè nàmbà wàn torí tí àwọn bá ti pé mẹ́rin kí ló bẹ̀rẹ̀ àlè. àbọ̀ láti àṣẹ ní ìsìn ó pò ni ṣé ìbùkátà kí n sọ fún kọ́kọ́ mi lẹ̀ kọ́kọ́ ni kí ló jẹ́ tẹ́lẹ̀ náà. ni máa ni. tó tọ́tọ́ bá lọlé aṣẹ́wó àkàràmọ̀kọ́mọ́ adúpẹ́pẹ́ yẹn ṣe bẹ́ẹ̀ àwọn tí máa ń lọlé aṣẹ́wó yẹn wọ́n lè ní pay before service pay immediately after service ètò ọba jẹ́ mbẹ́ after that payment ṣé ọkọ̀ lẹ̀ yọ lọ ní pé báyà tún lè rí random so aṣẹ́wó ìpàṣẹ́wó ọkàn gbẹ́rù rẹ lọ́mọ lọ ọmọ ńkọ́ ọmọ ọmọ rẹ nù ìranumú ìwá tọrọ ọmọ ya rẹ ni kìí sọ ọmọ bàbá wọn ní sẹsà mẹ́rin nínú wọn ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ ti ṣe pàdé tẹ́lẹ̀ tá à ń pè wọ́n lọ́kọ àtìyàwó òun àwọn mẹ́rin wọ́n máa jẹ́ ìyàwó fún láì bùkátà pé ká so igi kankan mọ́ àwọn mẹ́fà tó bá sì túlẹ̀ wọ́n máa lọ tiwọn ni. a pé yìgì tí wọ́n so nígbà tí wọ́n jẹ́ kèfèrí ọlá làáfíà yìgì tí wọ́n so nígbà tí wọ́n jẹ́ kèfèrí ṣẹ̀rí àfaramọ́ bìdẹ́lì tí wọ́n bá di mùsùlùmí ṣẹ̀rí ọ̀sọ́ pé kí wọ́n tún yìgì yẹn tó bí ìsìnkú yẹn bá jẹ́ ẹlẹ́bọ olóòṣà abọ́rẹ̀ nasọ́ra yahudi wọ́n gba islam pẹ̀lú ẹni tó pè níyàwó rẹ̀ kí láàmú àtúnpè wọn náà nínú islam ọkọ àtìyàwó náà tó ń ti pé ní táwọn pè ní sísọ yìgì ń tá a bá gbé sábẹ́ àtẹ òfin ṣẹ̀ríyà ó lè sọ pé kìí ṣe sísọ yìgì ṣùgbọ́n kí láàpè sísọ yìgì náà nítorí pé Islam ó máa ń mójú kúrò lórí nǹkan tí ṣe ṣáájú rẹ̀. yọ tẹsẹ̀ tó bá wù nínú wa bẹ́ẹ̀ ni gbogbo àwọn olùmẹ̀sìn Islam sọ tí wọ́n pọ̀ jù. àmọ́ Abu Hanifa ni tó bá pẹ́ kan náà lọ fẹ́ gbogbo wọn igi kan náà ló fi fẹ́ gbogbo wọn igi gbogbo wọn ni ó tùkà gbogbo wọn ni ó lè lẹ́ẹ̀kan náà tó bá yẹ kó fẹ́ wọn ní tẹ̀lé tẹ̀lé ni àwọn mẹ́rin nínú wọn ni wọ́n ṣẹ́kù àwọn mẹ́fà tó kù àwọn ìjẹ́yàwó wọn sí ó ti bàjẹ́ báwo Hanifa ti sọ tiẹ̀ ni àbùkátà ah, gbogbo eléyìí mọ anábì sọ pé mú mẹ́rin nù wọn bá fàwọn mẹ́fà alẹ̀ àbùkátà ah, pé bó ló ti fẹ́ wọn mọ́. ìdájọ́ anábì sallallahu alaihi wa sallam onáà ní kí ẹrúkùnrin tó bá lọ ṣèyàwó tó fẹ́ yàwó láì sí ìyọ̀ǹda olówó rẹ̀ ṣé báyìí ṣe mọ̀ pé ẹrú àti ohun àti ntó nǹkan àní ni wọ́n jẹ́ fún olówó rẹ̀ ẹrú bá lọ fẹ́yàwó ẹrú tó fẹ́yàwó láì sí ìyọ̀ǹda olówó rẹ̀ ń bẹ̀ ẹrú yẹn ti di ààhìr onízìnà ọgbọ́dọ̀ gba ìyọ̀ǹda lọ́dọ̀ olówó rẹ̀ ẹrú ọ̀gbọ́dọ̀ ṣèyàwó ọ̀gbọ́dọ̀ gbéyàwó láì sí ìyọ̀ǹda olówó rẹ̀ hadithi tó mu wa alimami tirmidhi rahimahullah wọn ni hadithan hasan ẹgbàá wa tó dáa ni. بنو هاشم بن المغيرة وقبع يندالون النبي صلى الله عليه وسلم يقبع ما في ọmọ Abi Jahal àwọn fẹ́ẹ́ fi fún Ali ibn Abi Talib. Abu Jahal ti kú o àmọ́ ọmọ Abu Jahal yìí nìsín ló ń ti di mùsùlùmá sẹ́nu ká Allahu azza wa jalla yukhrij al-hayya min al-mayyit wa yukhrij al-mayyita min al-hayy. bàbá lè jó lórí ibú ọmọ aná kọ́mọ ó sì dó lórí rẹ̀ báyìí ìní àwọn Banu Hashim wọn làwọn fẹ́ fi ọmọ Abu Jahal àwọn fẹ́ fi fún Ali ibn Abi Talib radiyallahu anhu Ali ìwé sẹ́rú fanabi muhammed sallallahu alayhi wa sallam kàkà bẹ́ẹ̀ ẹni tó lómìnira tó tún jọkọ ọmọ ànábì nísìnyìí kápẹ́ ìwọ ti níyàwó kan ẹnìkan tí wọ́n fẹ́ fi ìyàwó mi fún ọ sọ́ọ̀bù kájà láti lọ gbà yọ̀ǹda lọ́dọ̀ bàbá ìyàwó rẹ̀ àkọ́kọ́ nàá wọn àbúkátà fẹ́rù nìwọ̀n ní wọn àti ìṣẹ́rù bàbá ìyàwó rẹ̀ àwọn wa sọ fún anabi sallallahu alaihi wasallam anabi ọgbà kí ló dé torí pé anabi jẹ́ bàbá ìyàwó Ali ibn Abi Talib radiyallahu anhu anabi ni illa an yurida ibnu Abi Talib an yutalliqa ibnatihi àfi tí Ali tó bá fẹ́ kọ màmí lẹ̀ ìníkà ìtẹ̀lé ìfún anabi ọgbà pé pé kí fẹ́ ìyàwó lé ọmọ tòun wọ̀nyẹ́ ń kẹ́ ebè náà takùn tí ọwọ́ àfi ọmọ ti ń tí ọba ti kọ ọmọ tèmi lẹ̀ fi ọmọ ti ń kó burú ẹ sí kápẹ́ ìwọ ni láyé ànábì sallallahu alaihi wasallam lọ wà nípò àlè ìpọ fọmọ ànábì ṣé ọmọ ànábì ńlọ́ọ̀fẹ́ láti máa wà pẹ̀lú rẹ̀ lọ́ni àbọ̀ fẹ́ fọmọ ẹlòmíì kó kúkú pọmọ ànábì nàám àwọn ọlọ́tẹ̀ wà náà àwọn mùnáfìkì pété ni a ó tẹ̀ ti dẹ́ mọ́tì àgbọ̀dọ̀ <laughs> wá fẹ́ ọmọ àgbọ̀dọ̀ fẹ́ ìyàwó lé ọmọ tiẹ̀ a a àwọn mùnáfìkì ayé ìsìn ọ̀sọ̀ bẹ́ẹ̀ wọn ò ní wò pé ànábì àwọn. wọn ò ní wo pa anabi sallallahu alaihi wasallam ọ̀dọ̀ rẹ̀ làwọn ti ń pẹ́ sí wọn ò ní wo pa anabi sallallahu alaihi wasallam òun la síwájú gbogbo wa pèké ni ọ bàbá nǹkan ẹ̀yin kan ti ń tẹ̀lé kọ́jú áá <laughs> òṣùgbọ́n àwọn sọ̀hábà wọn ní ẹ̀kọ́ kọjá gbogbo tẹ̀ ń rò tẹ̀wọ̀n kan ti fún àlejò náà ní option tọ́ba fẹ́ kọ́ ọmọ tèmi lẹ̀ fi ọmọ wọn kò sí problem. mo wá fẹ́ bí ilé rè káàtì ẹ̀pẹ́ yìí ní ìtẹ́ ro ṣe ọkọ̀ síbọ̀ kọ́ máa nẹ́bí òdìlẹ̀ sọ́kọ́ síbọ̀ ká pé màdánà bí náà ti ṣe bó ṣe ṣe náà ní gbogbo èèyàn kúkú fọ́ọ̀mù rẹ̀ mọ́ tó ṣe ṣe à ee tẹ́lẹ̀ bá sọ pé um, ta lẹni tí ó fi ọmọ wa para wọn. kọjá na anabi wa sallallahu alayhi wa máa ṣe bí àná kpóróntù anabi sallallahu alayhi wa èyí ọmọ anabi ṣe bí àwọn ọmọ tiwa o ẹ̀wọ̀n kéènì sìn tó ọba fara ni ọmọ anabi ó ti fara ni anabi àbí èyí wa ẹni tó bá ti fara ni anabi ó ti ṣe ìnínilára fún allah. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا أنت فراني الله أتي غنسر النبي صلى الله عليه وسلم الله عز وجل لعنهم أقوى وأسد لا يأتي لهم إياتي ستنبل وأني ريتي kí màá gbogbo yẹn náà ni kù ọmọ ànábì ara arú nǹkan tí ń retí rẹ̀ nù ti fara ní ọmọ ànábì ó ti fara ní ànábì ìwọ ní ìtọ̀rọ̀ ní títọ̀rọ̀ máa gbé tí ẹ máa gbá lójú ẹ máa gbá etí ẹ máa gbá lójú ẹ ọmọ ó ti fara ní ànábì ọgbà ọkà <laughs> ọkà báyìí àbí ọba máa kọ́ ọ máa fẹ́ lómi máa kọ́ ọ máa fẹ́ lómi o ti fara ní àbọ̀ fara ní ọ̀daràn torí ẹ̀ anábì wa ni ah tó bá wọ àlíyù láti kọ́ ọmọ tí wàá lẹ́kọ́ fọ́mọ yín tí a ló dé sànàbì sallallahu alaihi wasallam ọ̀fẹ́ kí wọ́n yàwó lé ọmọ tó anábì ni fa innama Fatimatu bad'atun minni. يريبني ما رابها ويؤذيني ما آذاها أجو kan mi gbogbo ọba ti kọ lóminú yọ pè mí náà lóminú gbogbo ọba ti ní lára ní èmi náà lára ìdí nìtọ́ bá máa mo bí àwọn àpèjúwe mo ti fún ọ yẹn gbogbo kìràkìtà kàràkìtì tó máa ń ṣe furukọkọ furukọkọ tó ń se, tó ń lérí tó ń ṣe gbogbo ẹ síyàwó síyàwó bá fi à ah, ó ti ṣe sànà kí ẹ bọ gbọ̀njọba ti kọ́ lóminú lọ́kọ́ ànábì lóminú gbogbo tí ọba ti tí ọba ti jẹ́ ìnira fún ìnira ní fanabi wa Muhammad sallallahu alaihi wasallam ẹ sì máa pé ah, gbogbo ẹ bàbá fẹ́yàwó fẹ́yàwó má pa mí ah, má pa mí ẹ mọ̀ pé fífẹ́yàwó gan ọ̀ràn ni fóbìn àwọn obìnrin gba kámú ni o wàláyé tọ́lá àwọn gba kámú ni ó yẹ ká máa yin wọn ká sì kan sára sí wọn sọmánìta lẹni rẹ jù láàrin ọkùnrin àti obìnrin lágbọn ìyàwó pọ̀ obìnrin lẹni rẹ àwọn ọ̀sán nígbà kẹ́nìkan máa rẹ́rìn sí ìyàwó wa kí ìyàwó ọmọ kábò ìyàwó kan ṣe sùúrù ọkọ rẹ̀ ń bẹ pẹ̀lú ìyàwó mi òun gba kámú. eléyìí ló ti kọ́kọ́ délé ìyàwó tó jẹ́ ìyáálé ó ń wọ ọ̀ràn ọlọ́dọ̀ ìyàwó kejì lónìí ọlọ́dọ̀ ìyàwó kẹta lọla ọlọdọ ìyàwó kẹrin lọ́túnla kó tó wá padà wá dọ̀tí ẹ̀ talẹ́ni tó dáa tó ní sùúrù jù. àwọn obìnrin náà kọ ìyàwó rẹ lẹ́nu torí pé rẹ́rìn sẹ́ni ń lọ́dọ̀ rẹ̀ fún un. ẹ̀rín ti ń bẹ fáwọn obìnrin lára kórogún wọlé wàláhì kò kéré rẹ̀ agbọ́dọ̀ jẹ́ ni tó ní ìṣèdọ́gba káwọn ọmọ tanra wa dànù káwa náà múra wa wá sí ipò pé à ń bá wọn fìlì tí wọ́n fìlì yóò káànú ọmọ wà lẹ́mìí wa kìí ṣe dájú báwò bí adìyàwó. akramakumullah kọkùnrin ó láàánú anything tó bá ti ṣe o. ọ wa ni wọ́n sọ pé ànábì tó máa bẹ́ẹ̀ náà kí ló wá fẹ́ yàwó tó pọ̀ sí lọ sùúrù. nítorí pé bàbá àwọn ìyàwó òun gẹ́gẹ́ bí àwa kúrú ní sànàbì nàám ok na bá ní àwa lára látàrí ọmọ wa lára àbí ọmọ ànábì lára kọjá sí ànábì lára kó o ńlá náà. yàtọ̀ wà ẹ̀wọ́n wá sọ pé wọ al-ulama warasatul anbiya tó ń torí délé ọmọ tiẹ̀ náà mo fẹ́ kó yé yín mo fi jọ anábì ní lápèjúwe ẹ̀ nífẹ̀yàwó kan lé ọ̀fọ̀ ọmọ rẹ̀ ọ̀fọ̀ ọmọ tiẹ̀ ṣùgbọ́n lè jẹ́ ni wọ́n gbọ́dọ̀ ṣe lórí ọmọ tó ń. an tuftatana Fatimatu في دينها، wọ́n bẹ̀rù kó fìtínà Fatima nínú ẹ̀sìn rẹ̀ sìn fẹ́ wa inni lastu uharrimu halala àmọ́ mo fẹ́ kó yé yín o kìí ṣe pé mo ń ṣe ti olúwa ṣe lẹ́tọ̀ọ́ lé wọ o ṣùgbọ́n ìdí tí mo fi tó ń pa tọ́mọ mi nìyẹn èmi ò ṣe ń tolúwa ṣe lẹ́tọ̀ọ́ lé wọ̀ ọ́. ولا أحل حرام من سيسي ولته من سي ولكن والله لا تجتمع بنت رسول الله صلى الله عليه وآله وسلم وبنت عدو الله في مكان واحد أبدا شبه ما بنت النبي sallallahu alaihi wasallam yẹn Fátímà kò ní jọ máa gbé papọ̀ pẹ̀lú ọmọbìnrin ọ̀tá Allah tí í fi ọmọ abuja Jahl láyè kan náà torí ẹ̀ l'Ànábì sallallahu alaihi wasallam ti kọ̀ pé kí wọ́n fẹ́ ẹnìkan lé yen Fátímà awon anha tán ẹ̀ fi makanin wahid kánà lè sọ̀rọ̀. nítorí máa sì pé téèyàn bá ní àwọn méjì mẹ́ta tàbí mẹ́rin àyè kan náà lọ́ọ́ ẹ̀fọn máa gbé o ojú kan náà lọ́ọ́ ẹ̀fọn wà o ìyẹn ni pé apátímẹ́ǹtì tóbìnrin báyìí apátímẹ́ǹtì tẹ́lẹ̀ iná báyìí apátímẹ́ǹtì tẹ́lẹ̀ iná báyìí tẹ́lẹ̀ iná wà ń bẹ̀ kójú ọ̀kájú kájọ wà ń bì kan náà pé wọn ò ní jọ péjọ wà láyè kan náà èsè bíi tiẹ̀ lọ́fẹ̀yàwó kan tí wọ́n wá ń sálẹ̀ odò dékejì ọ wà ní òkè odò wọ́n máa ti sọ̀fà márùwà ìsésàlẹ̀ odò lẹ́wà lónìí ní àbí òkè odò so n tó dáa jù lábẹ́ òfin ṣẹ̀ríyà oníkàwọn ìyàwó yẹn kí wọ́n wà nítòsí ara wọn lójú kan náà ṣùgbọ́n kì í ti tán ọmọdé ṣe àtọ́lẹ̀ and kitchen o lóde kálukú wà nínú apartment tiẹ̀ tó separate àmọ́ tó yẹ kí wọ́n máa ríra wọn torí pé àìríra ẹni kì í jẹ́ kí ọ̀tẹ̀ ọ̀tán tí wọ́n bá ń ríra wọn kò ní sọ́tẹ̀ wọ́n bínú ara wọn ṣe kí ń gbọ́ bá wọn dọ̀rẹ́ ṣébí wọn náà lọ fàjà so bákan náà àwọn ọmọ rẹ wọn ò ní dọ̀tá ara wọn látàrí kí wọ́n ń ríra wọn yàtọ̀ sí tó bá wà jìnnà jìnnà bákan náà kan tiẹ̀ náà tún balẹ̀ sáwọn ìyàwó rẹ pé kìí sàwọn zìnnà ló kalẹ̀ àwọn aṣẹ́wó ẹ̀yin mẹ́yìn látàrí fóun ṣe márùwà tó délé ìyàwó kan níbi tó ń wà lọ àbẹ́ rí nǹkan mọ̀ àwọn ìlú kan ti ẹ̀wà tó pé láàrin ìgboro kan ó lè ṣe seven hours kó tó débi tó ń lọ òun ti mọ̀ pé kí ni kó tó dé gan àwọn àwọn tó ń pè fún àwọn àṣẹ sáfíìsì fún wọn ti parí iṣẹ́ tí wọ́n ti lọ. tọkùnrin ti lọ ka àlèmọ́dọ̀ ìyàwó subhanallah kọ́dà ọ̀kan nínú àwọn àlè yẹn tá a fi ṣàpèjúwe òun ló ṣe kú pọ̀pọ̀ àtàlè àtìyàwó torí kéwù àtọkọ dé tọ́ba lè lórí ìyàwó rẹ̀ nu lórí bẹ́ẹ̀dì rẹ̀ tó di ike ah subhanallah tí ọkọ tí ń wá nǹkan tó ń lè fi sá àlè òun òun tètè rí tí ó fi sá òun ìyàwó lọ́kọ́ rí tí ó fi sá ọkọ àtàlè ní tí wọ́n fi sá ojú ọgbẹ́ yẹn tó san kọ̀ san ńlọba kù torí ìdílé ìfìyàwó sójú kan náà lẹ́yìn náà obìnrin ló tóbìnrin mú obìnrin àwọn náà tóbìnrin mú wọ́n mara wọn dáadáa so wọ́n máa jọ sọ́ra wọn bí ẹnìkan wá wá ọjọ́ bọ̀dá rẹ̀ bọ̀dá brema kan ló ní brema ní jẹ́ So ẹjọ́ wá wá ọjọ́ bọ̀dá so àmọ́ tó bá ti fún ẹ̀ nǹkan ọ̀sìn ọ̀ tẹ́lẹ̀ ìjẹ́bù ti àdìsí yẹn fi hàn wá pé káwọn obìnrin ó ṣe kí ni wọ́n wà lójú kan náà tí ó jìnnà lọ́dáàjù wọ́n náà mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ gbà látàrí pé ìyàwó kan bẹ́ńbí ọ̀kan bẹ́ńbí ọ̀padà sọ ọjọ́ kan ó ní lè máa lọ bá gbogbo kálukú lọ́jọ́ tiẹ̀ mọ́ wàhálà yìí ti pọ̀jù áá áá èyí wọn náà lọ fà ebi jẹ́jẹ́jẹ́jẹ́ wàhálà sùn tá ló jì wọ́n ló mẹsìn tí wọn máa ń lò kan ti bàjẹ́ ó kẹsẹ̀ sọ́nà ni àbí kọ́ máa gun ọ̀kadà tó torí ẹ ọ̀fẹ́ sì lè jẹ́ pọ̀nsẹ̀ dáadáa sí ọdún kan lọ pé olórí ibu tí yọkàn máa fájú ronú tí wọn bá débẹ̀ yàn ní mọ̀tẹ́yàn fẹ́ ṣe má gan ọ̀wọ́ ẹ̀mí mi ò dùn ó ń bi ẹ má dùn ó ń o kẹ ẹ má wọ náà àwọn bó bá jẹ́ náà sí wọ́n lọ́ba wọ́n ni. àbòsí yẹn wà kọ̀ǹtínú kò ní wọlé yìí sẹ̀ kàn ọmọ tó bá jójú kan náà ni ó sì tàn ọ̀sà wàlé náà ilé ìjẹ́bù sì jẹ́ tó nínú gbólóǹkà. wọ́n ní tí a bá wo àwọn ọ̀rọ̀ yìí àwọn ẹ̀kọ́ wà mí tọkùnrin bá ti lè sọ fún ìyàwó rẹ̀ pé nífẹ̀yàwó lẹ̀ wọ́n fẹ́ fi ọ lórí pé nífẹ̀yàwó lẹ̀ ẹ kíyèsí o yéésù obìnrin ló ní má fẹ̀yàn lé mi o wà ló ti sọ pé ò ní fẹ̀yàn lé o ó ti di ọ̀ràn yẹn lórí rẹ̀ kó pé condition yẹn tọmọ pé wọ ẹ máa kíyèsí ẹnu yín o nítorí kó o ti róbìnrin kan o ti wá gba tiẹ̀ ọ àmọ́ òkè kí ló tún lè sọ fún un tí ó fi mọ̀ pé yes you are serious torí tó ń bá ti rí wọ ìfẹ́ láyé yìí òun ní fi obìnrin kan mọ́ láéláé à àwọn ti gbọ́ àwọn ti dì í mú o ọ di ọ̀ràn yẹn lórí rẹ pé kò pé àdéhùn níjọ́ tó bá ti lè fẹ́yàwó mi lè ọtọ́ sóbìnrin yẹn kọ́ wá fún túgbéyàwó yẹn ká. torí kò ti jàǹbá àmàna fọlọ́ yé wa àwọn àdéhùn burúkú tẹ̀lé pé ẹ má máa ṣe o lẹ́yìn náà ọ̀rọ̀ tó máa sọ máa o torí ọ̀pọ̀lọpọ̀ irú ọ̀rọ̀ yẹn ìwọ ò ní fiyèsí o ẹni tí wọ́n bá sọ̀rọ̀ yóò fiyèsí o ìwọ yàgbẹ́ ni ẹni tó kó gbẹ ni ò ní gbàgbé ọ̀rọ̀ tó sọ wọn ò ní gbàgbé sọ ti gbàgbé kọ́dọ̀ o lè sọ pé tí wọ́n bá sàdéhùn rú àdéhùn ọlọ́run yẹ yẹ so gbẹ́tọ̀ bá ti lè takò àdéhùn yẹn wọ́n tọ́ sóbìnrin kọ́ máa lọ. níbo la ti rí na torípé Ànábì sallallahu alaihi wasallam sọ pé tó bá ti lè fẹ́ àwòlé Fatima yóò ní Fatima lára sọlọ a sì ti mà pé ńṣe ló fi Fatima fún Ali radiyallahu anhu nítorí kọ́mọ́bà fara ní kò sì gbọ́dọ̀ kọ́ lóminú kò sì gbọ́dọ̀ fara ní bàbá rẹ̀ kò sì gbọ́dọ̀ kọ́ bàbá rẹ̀ lóminú. tí ò bá jẹ́ ní tí wọ́n ti sọ kó tó di pé Ali yóò rí fẹ́ ó sì ń bẹ nínú nǹkan tá a ti mà látàrí túláàsì wípé kọ̀sà dédé rí fẹ́ àfi lábẹ́ kọ̀ǹdíṣàn yìí torí àgbọ̀dọ̀ ní ànábì sallallahu alaihi wasallam lára. torí ẹ agbọ́dọ̀ kíyè sára o torí kí wọ́n sọ yìí pé al-mashrutu urfan níta ti mà nínú àṣà wa pé bẹ́ẹ̀ lọ yẹ kó rí kò yàtọ̀ sí nǹkan tá a dá májẹ̀mú rẹ̀ tá a wí jáde àṣà wa mùsùlùmí ni kó àgbọ̀dọ̀ fara ní ànábì wọn á ní ìdíkan àṣẹ máa ṣe kútúbà fún ọkọ ọmọ ànábì pé gbogbo tó sì tó fi ní ọmọ ànábì lára ọgbọ́dọ̀ ṣe torí tí ọba ṣe o ti fara ní ànábì sallallahu alaihi wasallam látàrí bẹ́ẹ̀ ó sì dẹni tí Allahu làánà gbogbo eléyìí láti mà kò nídìí ká sì máa sọ tẹ́lẹ̀ ìbá jẹ́ báyẹn ẹ jẹ́ pé a ti rí ìdí nísìn lọ́nà bí sallallahu alaihi wasallam kò fi gbà kí wọ́n fẹ́ ìyàwó lé ọmọ àwọn Fátímà tẹ́lẹ̀ ìjà ti Fátímà nìkan ni àbọ̀kárí àwọn ọmọbìnrin rẹ̀ yòókù àwọn kan Ànábì sallallahu alaihi wasallam ó tún ní Zainab. ó ní Kulthum àwọn ọmọbìnrin rẹ̀ yìí náà ó ní Ruqayya àwọn ọmọbìnrin rẹ̀ yìí náà àwọn náà lọ́kọ àti gbọ́ pé irú nípa tiwọn gbọ́yà gbà tó ti pa àwọn ọkọ tiwọn àgbọ́ pé wọ́n gbìyànjú àti fẹ́yàwó mi lé wọn àbí kó tiẹ̀ jẹ́ pé àwọn obìnrin wọ̀nyí wọn pẹ́ láyé lọ títí. dépò pé yóò tiẹ̀ wá fẹ́ ṣẹlẹ̀ páwọn ọkọ wọn ronú páwọn fẹ́ yàwó lé wọn ìdínú tá a fi gbọ́ bẹ́ẹ̀ nípa tiwọn. àbí ṣé ìfẹ́ tánàbì sallallahu alaihi wasallam tó ní sí Fátímà ó lé ọ̀gá de tó ní sáwọn ọmọ mi lọ eléyìí ọ̀dájú ànábì fẹ́ràn gbogbo àwọn ọmọ rẹ̀ fẹ́ràn gbogbo àwọn ọmọ rẹ̀ ìrẹ́ ló ti jẹ́ pé ńgbà tọ́ kan. tọ́mọ rẹ̀ ń pọ̀ ká kú pọ̀ fẹ́ ọmọbìnrin yìí ó ní kó ń sáré lọ gbọ́mọ yẹn anabi sallallahu anabi gbà omijé sì ń kán lójú rẹ̀ anabi fẹ́ràn àwọn ọmọ rẹ̀ ó fẹ́ràn àwọn ọmọ ọmọ rẹ̀ bákan náà ẹ̀rì kí ń gbà rẹ̀ kú tó jẹ́ ìyàwó fún ìyàwó méjì ó kú ànábì tún fi míì fún òun náà tún ṣaláìsí ànábì ní tó bá kó alọ́mọbìnrin kẹta bàbá tún fi fún ọ tọ eléyìí wọ́n ṣaláìsí kò jẹ́ ká láǹfààní àti mọ̀ bóyá àwọn ọkọ tiwọn náà tó bá tiẹ̀ lọ pẹ́ jù bẹ́ẹ̀ lọ wọn ò bá sọ pé àwọn náà fẹ́ ìyàwó lé wọn ṣùgbọ́n kò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé anabi wa sallallahu alaihi wasallam fara ní anabi fẹ́ràn àwọn ọmọ rẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ara tẹ́ bá ti ní ọmọ anábì ẹ ti fara ní anábì sallallahu alaihi wasallam dídárúkọ tó dárúkọ Fátímà pé ègégé kan lọ́jẹ́ lára mi níjọba ti kọ́ lóminú ọkọ mi lóminú ẹni tí ọba ti ní lára yóò ní èmi náà lára kò túmọ̀ sí pé nìkan. ṣùgbọ́n ṣe lọ́jáde níjáde pé fọ́nfìmà òun ló gbẹ̀yìn nínú àwọn ọmọbìnrin yìí tí àwọn ìtọ́jẹ́gbọ́n rẹ̀ táwọn ti kú ṣáájú rẹ̀ torí ọmọ ànábìbìnrin kékeré òní Fátímà eléyìí túmọ̀ sí wípé ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn ọmọ rẹ̀ ló fẹ́ràn káwọn náà ká tara rẹ̀ ká fi kẹ́kọ̀ọ́ àwọn ọmọ wa dàbí àwa la ni wọn ọmọ wa lọlé ọkọ àbí ọlọlé ọkọ ọmọ wa náà ni ọmọ tó sì jẹ́ ọmọ wa yẹn ó yẹ kí a nífẹ̀ẹ́ rẹ̀ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ni ọmọ ẹni ò sí pààrọ̀ àwọn òbí mi wà sẹ́kítọ́ ọmọ wọn bá ti lọlé ọkọ wọn ò ká pọ́ ọmọ tiwọn má wọn ò ní máa ṣe dáadáa sí má wọn ò ní kéta fún má ohun yóò wù orí kó ti ọmọ yẹn lọ́dọ̀ ọkọ wọn ni kádàrá ti ẹnu wọn náà lọ sọ pé ó wù ọ́ tá a fi fi ọ́ fún un tẹ wá sọ mí pé nítọ́ bá rí ó ṣe mí ni tẹ́ǹfì ń sọ pé kádàrá tèmi nù ká àwọn ọmọ wa wọn ìbá àjọkùnrin wọn ìbá àjọbìnrin ká sì jẹ́ni tó ṣe pé àmójútó wọn àdá wọn dára wọn àpá wọn tì ẹ̀rọ àwọn ọmọbìnrin yẹn tẹ́ ẹ̀ bá ti kéta fún wọn wọn apá jùlọ tí wọn bá fi lè wọlé ọkọ àwọn ọkọ tí wọn ń fẹ́ àwọn obìnrin táwọn bá ti mọ̀ fáwọn òbí rẹ̀ tí wọn bá dààmú fún pàápàá bàbá àlékún ìyá máa jẹ wọn lọ́dọ̀ ọkọ pọ̀lọpọ̀ ọkùnrin wọn máa ń fi wọn ráàlì náà tó bá ti mọ̀ pé kò ní bàbá kan tó dààmú fún àmọ́ òun náà mọ̀ pé à ń pera ẹni kọjá láàrin rẹ̀ àti bàbá rẹ̀ bàbá rẹ̀ kàn lè wò tuntun kó gbé àwọn èèyàn dìde pé ọlọ́ba ń wà láfíà ọmọ mi bàbá gan láì sọ fún wọn ti tẹ́lẹ̀ ó lè yọjú sí wọn wípé wọn á bẹ̀yìn wò ni ó wá lọ bọ́ ọ pé òun lu ìyàwó lọ́wọ́ tọmọkọ tọ́gùn tiẹ̀ bọ́ ọjọ́ tá a wí torí ẹ̀ ẹ má pa àwọn ọmọ yín tì o ẹ má da àwọn dára wọn o so eléyìí máa ń jẹ́ kí àwọn obìnrin kí wọ́n ní ayọ̀ nílé ọkọ wọn kò sì ní jẹ́ kí àwọn ọkọ kí wọ́n máa yàn wọ́n jẹ kí wọ́n máa fìyà jẹ wọ́n ìwọ kọ́ tí wọ́n ń fìyà jẹ ìyàwó lónìí wọn náà lọ rántí pé wọn náà bí ma. alhamdulilayi àwọn ọmọbìnrin wà nù ọmọ tiẹ̀ náà tó lè sàmì àdúrà pẹ̀lú tó ń fún ìyàwó rẹ lónìí náà ni Allah yóò jẹ́ kọ́kọ́ ọmọ rẹ náà máa ṣe fún èèyàn mélòó ló lè sàmì wàláhì ọ̀pọ̀lọpọ̀ lè sàmì nítorí pé njẹ́ ń ṣe sáwọn obìnrin tó ẹ fẹ́ lónìí ọ̀wọ́ pọ̀ kàn rẹ ẹyin mẹ́ta wálé àti búrẹ́dì ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lọ́wọ́ afẹ́ sọ̀rọ̀ ààrẹ di kíni tó fi jẹ́ kóbìnrin ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ màá búrọ́ọ̀ṣì ẹnu ẹ ọmọ yìí tí mo rẹ ọmọ yìí láì ṣe bàtà tó ọmọ yìí tí mo ra búrẹ́dì abẹ́rẹ́ nǹkan mẹ́ lórí búrẹ́dì ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àtẹ̀yìn igba náírà abẹ́rẹ́ nǹkan mẹ́ ìyàwó tó bá fi lè jẹ́ tó pọ́n tè la yọ gbọ́rọ̀ lórí rẹ̀ fọ́sẹ̀ méjì àwa nílùú ọkọ bíi tiẹ̀ náà ni Allah yọ̀ọ̀yàn fáwọn ọmọ rẹ̀ ó ní rárá o bíi tiẹ̀ ọkọ tó dáa ọkọ burúkú ni ọkọ rádaràda ìwọ ọ̀pọ̀lọpọ̀ lówó náà tó lè tọ́jú ọmọbìnrin àmọ́ tó ṣe pé kò ní tọ́jú rẹ̀ kò ní tọ́jú rẹ̀ yóò sì máa lọ fáwọn àlè lówó lóde oníyàwó kí ni fà lè ṣe obìnrin tó bá láya nílé tọlọ lálẹ́ lóde halali ni níbo ń bẹ wọn alóbìnrin tó bá lọ́kọ nílé tó ń bá ń lọ yàlè níta haramu ni haramu ni tọkùnrin ti wá jẹ halal tàbí èèyàn jatijati ni ọ tó lórí lọ́wọ́ ṣé yóò wù wọn náà kí wọn máa rẹ lálẹ́ ṣé yóò wù ọ kọ́kọ́ ọmọ rẹ̀ ó fi ìyàwó rẹ̀ lẹ̀ kọ́ máa lọ yàn lé ń ta. eré ẹja kíyè sára o tí ọba ti da pọ̀ da náà àwọn olórí rẹ̀ sì máa jìnnà jù abẹ́ Allah kọ́kọ́ wa ní dáadáa máa ṣe kó sì ṣe àti máa ṣe dáadáa ní rọrùn fún wa kó lé wa jìnnà sáì dáa. ọgbà gbogbo àìdá kúrò lọ́wọ́ wa subhanahu wa ta'ala wa bihamdi ashhadu an la ilaha illa anta. أستغفرك وأتوب إليك